ẹni tá ní fẹ́ kó kú kí là ní fẹ́ kó là fún. nǹkan tí mi rò pé a lè ṣe ni wípé ká fi ọ̀rọ̀ yìí tú alàgbà létí. kí ni mo ṣe fún ẹ. I just felt like killing you. tó ní èmi àtòun dìjọ ń lọ síbì kan lọ́la tó wọ́n pè mí níjọ́ kejì bó ti kú you don't ask people for money like owó yẹn wọn bẹ tọ́jú ah! Property is mọ́mí nìyí so orúkọ mi ló wà ń bẹ mo sọ fún lọ́ọ̀yà kan yọ orúkọ mi kúrò ń bẹ kan forúkọ ẹ̀ sí. you just said your mom's properties. Mhm. àbí mélòó náà àwọn ọ̀rẹ́ ẹ̀yẹn lè wọ́n ń lọ tó lọ́n gbóná àwọn òbí wọn. I don't understand You don't fi jẹ́ pé owó tèmi ni o fẹ́ máa dànù. ẹni tó bá I'm pé òun lè a máa múrú ọwọ́ ẹni a máa yọ kúrò láwùjọ. tọmọkẹ́yà àgbàlẹ́ máa ń sọ pé ẹni tó bá sọ la máa ṣe òun la máa ń ṣe hàn. torí o ti mọ̀ pé ohun tá a bá ṣe níkọ̀kọ̀ kedere báyìí níwájú olúwa. ṣé bọ́sọ̀ ló fẹ́ sọ mi ṣe máa bọ́ ọmọ mi ṣe